الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب العدة ورنقى كلانقني عدة العدة بابا نكاتوسي يوبا ó lè gba kí a tu sọ́nà méjì àwọn òǹkà ọjọ́ tá a máa kà ẹ rí pé nítorí ẹ̀ nígbà tó lówó sọ̀rọ̀ ń pa àwẹ̀ Ramadan lẹni tí ó bá lè gba àwẹ̀ nù àwẹ̀ fún àwọn ẹbí kan fa'iddatun min ayyamin ukhar yóò ṣe òǹkà ìjọ tí ò lè gbà ní ẹnu jọ ẹnu yẹ òǹkà ní náà kò ní ó fi gbà padà ajẹ́pẹ́tùmọ̀ àlẹ́ ìdà ní òǹkà tí a máa kà àmọ́ bá bá ṣe ìtìláàkù láfúzò lẹ́ìdà èyí tí ṣẹ̀rí a máa gbà lérò òǹkàǹkan méjì ni òun ni ọjọ́ tóbìnrin máa ká ìmọ̀ lẹ́yìn tọ́kọ rẹ̀ bá kọ̀ ọ́ àbí lẹ́yìn tọ́kọ rẹ̀ bá kú òun ni wọ́n fi máa pé iddatu talaq aw iddatul wafat idan idha utliqa láfúzò lẹ́ìdà bí a bá dákọ àlẹ́ìdá nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní ẹni òǹkà pàtàkì jùlọ òǹkà ọjọ́ irú ẹ̀ ló fi wá pé fa'iddatun min ayyamin ukhar àmọ́ nínú ìtumọ̀ ti ṣẹ̀ríà bí a bá ti rí báyìí ké báábú aw àlẹ́ìdá nǹkan méjì náà ní máa túmọ̀ ìmọ̀ kó túmọ̀ kí ni iddatu talaq aw iddatu alwafat ọjọ́ tó bìnrin ọkà lẹ́yìn ikú ọkọ rẹ̀ àbí lẹ́yìn tó wọn àtọkọ rẹ̀ kọ ara wọn sílẹ̀ kí ló fà tóbìnrin ó fi ka ọjọ́ ìtumọ̀ ẹ̀ ni pé báwọn ọjọ́ yẹ ọba kọjá kọ lẹ́tọ̀ àti lọ́kọ mi ìtumọ̀ ìdá nìyẹn obìnrin tí ọkọ rẹ̀ kọ ìdá rẹ̀ ọgbọ́dọ̀ kọjá kó tó fẹ́ ọkọ mi obìnrin tí ọkọ rẹ̀ kú tó fi sáyé ẹ̀dà tiẹ̀ náà gbọ́dọ̀ bọ́ sẹ́yìn kó tó di pé yóò ní ọkọ mi eléyìí ni túmọ̀ al-idda nínú sharia islam òun wá ní alfaawa al-maqdisi rahimahullahu ta'ala àwọn àhàdìtò anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó lọ nípa ọ̀rọ̀ ẹ̀dà òun ni wọ́n wá fẹ́ sọ fún wa ní ibi lábẹ́ kìtàbù ẹ̀dà yìí bí àhàdìtò mẹ́rin ló ń bẹ èyí tó hàn ni pé alimamul makidisi wọ́n ti kó ń tà ń pè ní al-ihdad sábẹ́ ẹ̀dá méjèèjì ó yàtọ̀ díẹ̀ àmọ́ súnmọ́ra wọn ńgbàtà bá fi dé bọ́yá bí hadithu ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ihdadu ó wáyé ìtumọ̀ ẹ̀ ni pé bóbìnrin bá wà ní àsìkò ẹ̀dá rẹ̀ pàtàkì jùlọ ẹ̀dá tí tọkọ rẹ̀ bá kú al-ihdadu ni kọpa ẹ̀sọ́ ṣíṣe kọpa tí a jẹ́ pé nísìnyí a lè mọ̀ yàtọ̀ láàrin kíní jẹ́ ìdá àti kíní àti al-ihdad bí ma'ana ìdá ni ọjọ́ tóbìnrin ọka al-ihdadu ni tí ó gbọ́dọ̀ ṣe bọ́bá wà nígbà ìdá bákan àdíìsù ṣùgbẹ́ al-islamiyya ta fẹ́ kà yìí ó ti fi hàn wá pé ọ̀rọ̀ iddatul wafat òun ni Imamu Maqdisi fẹ́ sọ ń bì àmọ́ gẹ́gẹ́ bí àlàyé ta ṣe síwájú al-idda fi sharia ìmọ̀ túmọ̀ nǹkan mélòó méjì imma iddatu talaq aw iddatu al-wafat àmọ́ àdíìsù àkọ́kọ́ ta fẹ́ kà lónìí lórí ọ̀rọ̀ idda ẹni tí ọkọ rẹ̀ bá kú òun ló dálé lórí. عن سبيعة الأسلمية رضي الله عنها أنها كانت تحت سعد بن خولة وهو من بني عامر بن لؤي وكان ممن شهد بدرا فتوفي عنها في حجة الوداع وهي حامل فلم تنشب أن وضعت حملها بعد وفاته حديثنا قد Subayya al-Islamiyya nínú àwọn sahabiyat nínú àwọn sahabi anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jóbìnrin olùwàkọ́mọ́sá bá wa kẹ́ gbogbo àwọn sahabi anabi kọ́ yọ́nú sí wọn. كانت تحت سعد بن kanat tahta Sa'd ibn Khawla bí wọ́n bá ní obìnrin wà lábẹ́ ọkùnrin kan nínú nínú ṣẹ̀ríà kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni kó jẹ́ ìyàwó fún ọjọ́ kọ rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ àmọ́ fíkìwò hadith ń bí ni pé asóbìnrin tí ó bá gbọ́tọ̀ lọ́hun tó gbọ́tà nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ní tí hadith ànábì ni pé tahta zawjiha ó wà lábẹ́ ọkọ rẹ̀ kọ́dẹ̀ rí i pé bí ẹ bá ṣe ojú àlà ó dì tó dojú fífọ́ lónìí náà kọ́dà lédè tí èmi pẹ̀lú yín sọ yorùbá yìí náà agbọ́yé nu yorùbá náà pé ọkọ lo lórí aya ẹ̀dàkùn ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin dáadáa ọlọ́run tó ti fi yín mọ̀nà ọlọ́run ò ní jẹ́ sọnù mọ́ ẹ̀rí gbogbo ohun tí ó kún ayé lónìí nínú ìwé ìròyìn lórí tẹlifíṣàn ní gbogbo ọ̀nà gender equality